وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات عباد الله تعددوا أسر رمضان gẹ́gẹ́ bí àwọn oṣù yòókù nínú kọjá àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n òní òun náà ni ìjọ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìjọ karùndínlọ́gbọ̀n nínú oṣù Ramadan eléyìí tó túmọ̀ sí pé nínú ìmọ̀ ọlọ́run ó ṣe Ramadan ó ṣẹ́kù. márùn tàbí mẹ́rin ní ìgbà tí rọmọdọ́nà bá wá sí mẹ́wàá ti gbẹ̀yìn báyìí àkọọ́lẹ̀ fi yé wa wọn nàbí wa sallallahu alayhi wa sallam wọn máa ń gbìyànjú nínú àwọn ọjọ́ mẹ́wàá wa ti gbẹ̀yìn yìí ìyànjú tó ṣe pé wọn ò gbárù rẹ̀ tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ àti àárín rọmọdọ́nà. débi pé anabi máa ń gbìyànjú púpọ̀ níbi jíjí lóru láti ṣe sọlẹ́ eléyìí tá a mọ̀ sí tahajjud qiyamul layl irú ẹ̀ tó ṣe é pé wọn kì í ṣerú ẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù anabi sallallahu alayhi wa sallam wọ́n ti máa ń palẹ̀ gbogbo òbùsùn wọn pátá porongodo ní ìgbà tí mẹ́wàá gbẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ wọ́n máa ń jí àwọn ìyàwó wọn nítorí káwọn náà kún lè bá kópa níbi àti ṣiṣẹ́ eléyìí tí ó mú ká di ọmọ àlùjánnà tọ́lọ́n fi forí jìn wá láyé ń bí àti lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà. anabi sallallahu alayhi wa sallam ní mẹ́wàá gbẹ̀yìn nínú ramadan anabi tún máa ń ṣe al-i'tikaf ní àwọn ọjọ́ mẹ́wàá wá wọ̀nyí báyìí nítorí ojú kòkòrò àtìlẹ́bà ṣe kò ń gẹ Laylatul Qadr òru tọ́jú òru abẹ́yẹ nítorí pé inú mẹ́wàá ti gbẹ̀yìn náà ló máa ń wà kálíbà wá sí kòńgé ọjọ́ yìí kó má bàa lọ kó bọ́mọ wa lọ́wọ́ lásán iná ni ìyànjú wọn báyìí tó bá jẹ́ pé ọ̀gá wa anabi sallallahu alayhi wa gbogbo orí kpata, korongodo tí ọmọ èèyàn máa wá abital ní abitalkiyama tiẹ̀ ló léwájú ti gbogbo èèyàn yòókù lọ ló ń gbìyànjú bó ti ṣe ń gbìyànjú yìí báyìí pé wàhálà wa tó sì pa á mà báwo ti padà já sí lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá táǹbẹ̀ lọ́n kọ́lọ́ ń jẹ́ kí ọ̀rọ̀ wa kọjá sí rere ìwọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ìyànjú rẹ ó kù díẹ̀ káàtó tó bá gbìyànjú sí má ti kọ́lẹ̀ má jẹ́ kí agara ọ̀dá ọ lọ́wọ́ àwọn ọba tó ṣẹ́kù nínú Ramadana yìí jẹ́ ọ̀kan kópa. níbi àti máa jí lóru láti máa ṣe sọlẹ́ ẹ̀ rí gbogbo òru tí ọba jẹ́ Laylatul Qadr òun náà ti bẹ̀rẹ̀ ní ní kíá tó bá ti di pọ́ọ̀rùn wọ̀ ní ọjọ́ tí ọba jẹ́ Laylatul Qadr yìí ṣùgbọ́n kí ló dé tó fi pàtàkì kí kékèèyàn ti àjí lóru kó ṣe sọ̀látù tahajjud ní nǹkan bíi aago méjì ààbọ̀ wá sí ìgbà tí alifájàrí ọyọ òun náà ni pé a ti mà ipa nàbí sallallahu alayhi wa sallam wọn ni man qama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró láti ṣe sọláàt ní òru ramadan nítorí pọ́gbọ́lọ́ngbọ́ àti nítorí pé ń wá ìsan ṣíṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan á ti àforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ ìdí nìyí tá à ń fi ń sojú kòkòrò àti rí i pé àforú ọjọ́ kan sùn láì ṣe sọ̀lá ẹ̀rí dábàá ti sọ̀lá àtìlẹ́yìn sọ̀lá àtìlẹ́yìnṣá tọ́jẹ́ sọ̀lá ti tàràwí ńtọ́ da tó ní ládá ńlá ńlá ṣe ṣùgbọ́n fẹ́ni tí ò bá tiẹ̀ wá jẹ́ pé lẹ́yìn ló ń ṣe tọ́sọ tiẹ̀ di òru gànjọ́ bí irú aago méjì ààbọ̀ wá síwájú yẹn òun ló lọ́lá jù òun ló dáa jù nítorí pé ó ṣe déédéé àkókò tí olúwa ẹlẹ́dàá wa tó máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé tí wọ́n máa wá béèrè pé ta lẹni náà tó fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ lọ́dọ̀ mi kí n fún un ta ló ń fẹ́ àforíjìn kí n ṣàforíjìn fún un tàbí wọn fi qiyamul layli wa salatu tahajjud wa tàbí fi sírò àsìkò yìí a nítorí da púpọ̀ láti o oore ó sì alábàápàdé oore ńlá yóò padà já sí ìdùnnú ńlá fún ìwọ tó bá rí bẹ́ẹ̀ ṣe ni anabi wa sallallahu alayhi wa sallam tó wá sọ nù àdéhùn míì tó náà tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní man qama laylatal qadr. إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أنا كان توم باتن تدتر وتسن فلان ní Laylatul Qadr nítorí kọ́ba gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti nítorí pé àfojúsùn rẹ̀ náà ni pé ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ń ti fẹ́ gbẹ̀san rẹ̀ wọ́n ṣe àforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà fún Laylatul Qadr ó tóbi ó bẹ́ẹ̀ lọ oorun ranu kí lọ fẹ́ sọ pọ̀ ń sùn oorun òfò oorun àdánù tí wọ́n ti ń sùn látijọ́ èyí tí ò gbé ọ débì kan dákun gbọ́n ibùsùn rẹ gbogbo àwọn aláàmù tí máa jí ni gbé wọn sí etí rẹ lọ́nà kọ́nà kélé yìí wọ́n bá jí ọ kélé yìí ó jí ọ láti lọ́nà tó fi jẹ́ pé ó dìde ó dìde láti soríire ọgbọ́n tó lọ́wọ́ fẹ́ lẹ́dàá wá sọ ni. So ó ní òru yìí báyìí fiha kókó kullu amrin hakim òru yìí la máa ń ṣe òpin ya gbogbo ọ̀rọ̀ tó ṣe pé ó bọ́ ọgbọ́n tó dópin dé àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé òru yẹn lọ́lọ́ máa ń kọ àkọọ́lẹ̀ tí ó láti òru yẹn títún títí dirú òru yẹn míì ti ń bọ̀ lẹ́ẹ̀mí. wọ́n wá tọrọ nínú òru yìí gbogbo dáadáa táyé ń bí àti tọ́lá kìyàmà wàá tún tọrọ lọ́dọ̀ ọlọ́run kó sọ níbi gbogbo aburú àtàìdá eléyìí tó wọ́n ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún ọ kọ́lọ̀ ń dákun kọ́ má jẹ́ ọ̀sẹ̀ lórí rẹ̀ à ó tóbi ó bẹ́ẹ̀ lọ òru ti fún lójijì ọdún kọ́ wa lò olùjọ́ mẹ́wàá kó fi ṣàǹfààní ń bẹ̀ àwọn atún ló kùnà láti ṣe lẹ́yìn a ọlọ́mọdé àríjà kulẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ní laylatul qadri khayrun min alfi shahr laylatul qadri khayrun min alfi shahr ọlọ́run ní laylatul qadri ó ju ẹgbẹ̀rún oṣù lọ yẹ́n ti pé laylatul qadri ka alfi shahr ọdà bíi ẹgbẹ̀rún oṣù ńǹ Laylatul Qadri khayrun min alfi shahr àló lóore ju ẹgbẹ̀rún oṣù lọ gbẹgbẹ̀rún oṣù bá lè kò lè lé mú oore tí ń bẹ ń bẹ ju tẹgbẹ̀rún oṣù lọ ọdún mélòó á ní bẹ nú ẹgbẹ̀rún oṣù ẹni tó ẹlẹ́dàá wa tó bá fún lẹ́gbẹ̀rún oṣù lò láyé àwọn àgbàlagbà arúgbó kùjọkùjọ ńlá máa perú wọn torí pé ọdún méjìlélọ́gọ́rin àti àwọn oṣù bíi mẹ́rin ó tún lé àwọn ọjọ́ kan eré ni kéṣeré ọdún méjìlélọ́gọ́rin eighty two years kéṣeré ìbáwọn náà mọ̀ pé bàbá tá à ń kọ́ dàgbà lágboolé yín bàbá tiẹ̀ pẹ́ ń tiwọn wọn dàbí bàbá tiwọn ọgọ́rin lásán bàbá lò ó lo seventy ẹlẹ́mìí wọn gùn ẹ wá wo Laylatul Qadri kan ṣoṣo ẹ̀sìn tí wọ́n bá ṣe nínú ẹ̀ wọ́n ló ní ládàá tó ju tẹni tó fẹgbẹ̀rún oṣù sí lọ́nlọ́ subhanallah ẹ̀sìn wo mélòó náà lọ́wọ́ á ṣe nú ẹ̀ kó dúró kó fẹ̀sì kó ṣe tọ́lẹ̀ rákà méjì sálámù rákà méjì sálámù rákà méjì sálámù débi tá a bá lè ṣe dé a sì parí pẹ̀lú sọ̀rọ̀ àtúrò wọ́tì abẹ́lọ́n ẹlẹ́dàá wa fún orí ayé àti tàlùkìyàmà á gbìyànjú láti jẹ́ pé àwọn àdúrà ilé ìtọ́ga wa anabi wa sallallahu alayhi wa sallam tó fi mà wá òun náà la ṣe pọ̀jù níbẹ̀ nítorí pé òru yẹn àmọ́ bá a ṣe lè fagbárí wa àtẹ̀dẹ̀ tá a gbọ́ tá a fi lè ṣàgbékalẹ̀ gbogbo àdúrà gbogbo àdúrà orí táwa ń wá èdè wo ò ní ka àmọ́ tá a bá lo àwọn èdè tánàbí sallallahu alaihi wasallam tó ti lò àwọn èdè ní tọ́yẹ́ pé àwọn gbólóhùn tó wà nínú rẹ̀ wọ́n kéré jọjọ àwọn aráàfin rẹ̀ wọ́n kúrú púpọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó kó sínú wọ́n pọ̀ púpọ̀ nínú tọ́lọ̀ fún ànábì wa nu sallallahu alaihi wasallam tí ò fẹ́ lómi ìtajú rẹ̀ láwọn ànábì ọlọ òun náà ni òtítù jawami al ọlọ́run fún mi ní àwọn ọ̀rọ̀ tó kúrú ṣùgbọ́n tó pọ̀ ní ìtumọ̀ púpọ̀ torí ẹ̀ ká máa ṣerú àwọn àdúrà báwọn oore tó lè tibẹ̀ jáde wàhálà àmọ́ ní pípọ̀ àti dídára torí ẹ̀ ẹ rí i pé ìwọ tọ́lọ̀ ní kó máa ṣe kìyàmù lẹ́yìn báyà nílé rẹ àbí mọ́sálásí lọ́n lọ ló ń ti lọ sí kò sí tàbí ṣùgbọ́n o oore ńlá wọn náà máa rí i pé ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ àwọn aburú gbogbo wọn máa yẹ ọtí wọn máa yẹra fún ọ nínú ìgbésí ayé rẹ wàá nísinmi ìpalẹ̀mọ́ ńlá láti rí ìdùnnú ńlá nínú sàárẹ̀ àti lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm. ẹ̀rí Laylatul Qadr lọ́la ẹlẹ́dàá wa tó bá fi hàn sí kóńgẹ́ rẹ̀ oore ńlá ni o ọlọ́ni salamun hiya hatta matla'il fajr ọ̀là iná ni wọ́n máa ṣẹlẹ̀ nù Laylatul Qadr àlàáfíà ni wọ́n máa ṣẹlẹ̀ ń òní yé jẹ́ títí tàlùfájàrí fi yọ náà ìdí ni tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi hàn wá àwọn àpẹẹrẹ tá a fi a mà bá a ti wáyé ń ti retí rẹ ni àkọ́kọ́ náà àmọ́ pàtó ọjọ́ tí ó o bó tilẹ̀ Muhammad sallam ti fi ó ní ẹ máa wá sáwọn òru tó ń ka wọn tí ò ṣeé pín fún méjì láì ṣẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n túmọ̀ sí kínú àwọn òru márààrún yìí iná láàfin wíwá Laylatul Qadr ṣùgbọ́n èèyàn bú ni ọ́ nígbà tí wọ́n sọ pé àwọn òru nìkan ni wọ́n máa dìde. òní dìde láwọn òru tọjọ́ mi tí wọ́n máa tí máa ṣẹlẹ̀ ni àdáwò ni ó ṣẹlẹ̀ sẹ́kọ́ àwọn asùn ni ìgbà tó ti fíksì pé òru yìí ni màá dìde ní dìde oorun ní ògbé ọlọ òní jíjọ́ kankan tọ́ba sì di ó di sí pàlùfẹ́jà rí ti yọ ni dúpẹ́ fọlọ́ torí ojoojúmọ́ ni lọ́ọ́ máa gbìyànjú láti wo ni ọ̀bọ̀ sí lọ́dún yìí lóru kan bọ́ sóru míì nínú àwọn ọjọ́ tá a kà ń. hadithi kan wá wá eléyìí tí imaam muslim tó gbé jáde hadithu ibn ka'b radiyallahu anhu ìtọ́kasí wá nínú tiẹ̀ wípé òru kẹtàdínlọ́gbọ̀n ni òru kẹtàdínlọ́gbọ̀n ni torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ àwọn máa ń sọ pé lè lọ́tò kọ́dùrú òru kẹtàdínlọ́gbọ̀n náà ni máa ṣùgbọ́n àwọn olùmọ̀ á sọ pé rárá ó lè jẹ́ òru kẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n a máa gbéra kúrò lóru kẹtàdínlọ́gbọ̀n láwọn ọdún mi gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ lọ́dún wa táwa wà yìí ọ̀kan nínú àwọn olùmọ̀ ní Saudiya àwọn sọ pé ó súnmọ́ kọ́yẹ́pẹ́lẹ̀ láti kọ́dù ti lọ lọ́dún wa táwa yìí lóru wọnú ọlọ́run máa orun ọba tí a jẹ́ wọ́n ní ah, òru kẹtàlélógún ni torí pé gbogbo àmì tí súnà sọ nípa àrì àwọn rí lóru èyí tá a tún rí tilẹ̀ bá tún mọ́ àwọn tún rí ìyẹn ní ọjọ́ kẹrìnlélógún Ramadan kí alámi náà ìyẹn ní kí lánàá lọ́sàn-án àwọn sì rí lóru ti ìjẹta kí làwọn àmì náà tá a rí.

wọ́n ní òru ọjọ́ tó bá jẹ́ Laylatul Qadr ẹ rí i pé òru yẹn dákẹ́ rọ́rọ́ ẹ̀rín gbáriwo à ń fi gbá lu gbá à ń fa wo lu àwo ariwo lọ́tù yéé gbáà gbogbo àwọn tí wọ́n ṣe bí kíní kan pariwo lóru ẹ rí i tó rù dákẹ́ bákan náà wọ́n ní tó bá di òru ọjọ́ yẹn ẹ rí i tí ìsípayá tó ṣẹlẹ̀ nínú gbá ìyẹn mùmíní ọkàn yín balẹ̀ púpọ̀ lórúkọ yẹn ìdùnnú pọ̀ nínú ẹ̀mí yín lórúkọ yẹn mùmínì nìyẹn o wọn á ní tó bá dòru yẹn àmì míì tún lè léyìí o wọn lẹ́rìí tí ara yín yá gágá láti fẹ́ ṣètò lọ ẹ sáré sí nǹkan kan tì yín ni pé ah má ti dásọ láti yẹn dúró máa bá lọ máa bá lọ máa bá lọ ẹ ní ma fi tí wọ́n ti rọ ọgùn sí ẹ̀rọ tí ń bẹ nù yín la. tí ó sá máa tì yín pé máa sin lọ́nso máa sin lọ́nso bákan náà wọ́n ní tílẹ̀ bá má lọ́jọ́ kejì yẹn ká pé òru àná ni tílẹ̀ bá tẹ bá wo oòrùn tó yọ lọ́jọ́ náà ẹ rí oòrùn yẹn kedere láì jẹ́ pé ọfà okùn ọfà okùn sósì ìrètà máa rí tí máa rọ kiri oòrùn yọ yọ yọ kedere yọ dàdúró bí ìgbà tí òṣùpá ọjọ́ kẹrìnlá ni sọ eléyìí òun náà làwọn àmì tó ti pa àfi máa dá pípọ̀ rúlẹ̀ látòkọ́dù inú rẹ̀ láwa ní àbótí ẹ̀ ti wáyé lánàá tẹ́lẹ̀ yìí bá yé wa ajẹ́ pé irú èyí táwọn èèyàn máa ń ṣe láwùjọ níbi táìmọ̀ kan tó ti pọ̀ táà ti wá mọ́jọ́ pé mọ́ṣáláṣí ti wá o ọjọ́ báyìí lè látùrú kọ́dúrì tiwa o àwọn eléyìí mọ́jọ́ mi àwọn tó náà mọ́jọ́ mi àdáda lẹ̀ lélẹ́yìn o òdo lọ́bàdé o nítorí kọ́lọ̀ ńlọ mọ́jọ́ tí ó jẹ ẹ̀dá kan ọ̀ má o sẹ́yìn bá wà lẹ̀ mọ́jọ́ kí lẹ̀ tún máa fi ṣe ẹ̀ rí kó do ràgàdù náà tún bá dé wọ́n kà tó aga ni wọ́n lè kọ́ alájí olówó tí ń bẹ ládùúgbò ó ní wọ́n ti rẹ̀ kọ́ ra pálí ẹja bí ìgbà tá a jẹun rí wọ́n máa pín ráìsì àwọn máa máa dá wákà àwọn kan kó wọ́n kó òtẹ̀sùbá lọ́wọ́ wọ́n ní àwọn ń ṣe kinní kan lórúkọ wọn lèlátù kọ́dírì ní ariwo wa sàn lù gbogbo àwọn gbòǹgbòǹ kò ní jẹ́ kára lu orí ti bora lèlátù kọ́dírì là ń ṣe náà bí wá kékeré là ń ṣe tá fi pọ̀ báyìí ìrọ̀ la ṣe rò pé jò náà ni wọ́n fi ń ṣẹ̀sìn Islam ó rò fi gbẹ́sìn wá sí láyé nù jàǹbá sí àwọn Yorùbá wa gan fa ńgbà àwọn ọ̀gbẹ́sìn islam yìí rárá rárá àwọn kankan tu yín jẹ bí ìgbà tá a tú àgbàdo tútù àwùjọ bíi lẹ ẹ̀sìn islam náà nu wọ́n ní kó dúró mọ́sálásí kọ́ máa sin lọ́hùn nílé rẹ̀ kọ́ ọgbọ́dọ̀ sùn dídé kọ́ máa sin lọ́hùn títí tá alifájà rí ó fi yọ ọ̀hún àtúntàn rẹ̀ jọ ń jẹ ráìsì ọ̀n pọ́ńtì lábẹ́ okọ̀ ọ̀lú kan bẹ̀ ọ̀n tàn rẹ̀ dànù. máa sin lọ́hùn wá sí rákà méjì ọ̀sálámà wá sí rákà méjì òkú sálámà wá sí rákà méjì ọ̀sálámà ńgbọ́ bá forí kẹlẹ́ máa bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ adúrò aburú tó ọ̀fẹ́ kọ́ tẹ́lẹ̀ sí ọ. wọ́n á jẹ́ kẹ́nìkan títí ẹ ti yí dànù kó tún fi ti ẹ jóná. a'udhu billahi minash shaitani rajim. torí de ilé ilẹ̀ Lailatul Qadr bẹ́ẹ̀ yẹn ti ṣe máa ń ṣe òun náà ní kó ọmọ ṣe sọ̀lá. gbogbo mẹ́wàá gbẹ̀yìn yìí ò ní nísinmi má ò nísinmi má gbogbo bùsùn rẹ̀ kánlẹ̀ kánlẹ̀ bọ́ba sì mọ̀ pé léèrè oorun ni ọmọ gbé ọ lọ torí pé ẹ ti dọ́mulẹ̀ pẹ̀lú ṣètọ́ni nínú ilé ẹlòmíì ò lè ṣe náfìlà rákà méjì bí tí bá ti ń ba lọ ọmọ dá wàhálà lẹ̀ lòdì ká ẹ̀yin ọmọ yìí ẹ̀jẹ̀ ń sin lọ́rùn irọ́ lásán máa bọ̀ wá mọ́sálásí kọ́ máa pariwo bẹ́ẹ̀ máa bọ̀ wá mọ́sálásí ibikíbi tó máa ń gbé máa bọ̀ wá sálmàdínà ń bè àgọ́ méjì àbọ̀ gérégé. so sọlẹ́tù tahajjud ńgbà tó bá ṣe tó bá tún délé má jókòó má pa àti ṣètò ní o má jókòó gbogbo tó bá tún lè ṣe máa ṣe bó o bá ti lè ṣe nǹkan kan máa ṣàdúrà yẹn allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ما ولق لقوا أنت يا الله عائشة رضي الله عنها تبيا النبي محمد صلى الله عليه وسلم ليرنيا بتلون باني كيري ليلة القدر كلا دعاء ما سيناري أنا بنوم صبي اللهم إنك عفو تحب العفو فاعف عني إذا تمسكين gbogbo wa gbogbo wa àbá àjọkùnrin àbá àjọbìnrin ní tá a máa wínu kọ́dọ̀ obìnrin ọba àmà ṣe nǹkan oṣù yóò máa wì kò sì bùkátà kọ́ lọ sàlù alárọ́ kan pẹ̀lú nǹkan oṣù àlùwàlá ò lè dúró wọ́n máa ṣàdúrà yẹn wọ́n máa wí láwùí tún wí kò ní di ká máa wí kẹ́nìkan máa dáhùn oníkálukú kọ́kọ́ àti sentí ó jẹ́ ọ́là eléyìí túmọ̀ sí wípé àyè òsínfà lẹ̀ allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo aná láti máa wí. ẹ̀yin eléyìí nínú mẹ́wàá gbẹ̀yìn yìí ẹni tọ́lọ́ wọn bá bá gbà fún kó ṣe al-i'tikaf anabi wa sallallahu alayhi wa sallam a máa ṣe o al-i'tikaf ẹ máa bá a pè dáadáa o kìí ṣe al-i'tikaf al-i'tikaf àwọn máa pèpè kúpè báyẹn rárá al-i'tikaf al-i'tikaf. eléyìí kí ni túmọ̀ rẹ̀ wọ́n kanu mọ́sálásí nítorí àti máa ṣe tó túmọ̀ sí kọ́ńtẹ̀lì ọba tọ́ga tó gbangba lọ́nà tó ṣe pé wàá jìnnà sáwọn èèyàn ẹ rí i pé ní gbogbo ọjọ́ ayé à ń bá yẹn ṣe èèyàn ń bá wa ṣe gbogbo ń tà ń ṣe gbẹ̀yàn tó ní gbẹ̀yàn tó ń ṣe ọwọ́ gbogbo nǹkan yòówù tẹ́ ń bá ń ṣe láyé ẹ rí i pé màá inú bíbá ṣe tá à ń ti ń bára wa ṣe ẹ rí i pé à ń tara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbá jìnnà sí tọ́lọ̀ nítorí pé bí wọ́n ọ̀bá múyàn dẹ́sẹ̀ èèyàn ò mú wọ́n dẹ́sẹ̀ látàrí ipá ń bára wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ tọ́lọ̀ ńlá pàtì ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹ ká fi máa tẹ̀lé tọ́lọ̀ la filẹ̀ nítorí pé àwọn ẹni tẹ́ ń jọ ń kóra yín káwọn àwọn lòdì wọn ò fẹ́ ṣe nǹkan tọ́lọ̀ wọn bá ní ká ṣeun ìwọ sì jẹni tó ṣe pọ̀ ń dáta ọlọ́run dákun mọ́mà yọ wá lẹ́gbẹ́ tó ṣe pé téèyàn bá lọ bá bẹ́ẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mú ọ ṣeun yóò mú yàn wọ ni wọ́n ń fẹ́ pé àjọṣepọ̀ wọ ni lọ́n ń fẹ́ tí rẹ pẹ̀lú àwọn èèyàn tí ń sẹ́rì rẹ sọ́tún sẹ́rì rẹ sósì tí mú ọ sí ní gbogbo ọ̀ọ́fẹ́ kó tún dọ̀ ọ́ láàmú láàrin ọ wàá gàn kanu mọ́sálásí wàá fi odò tó o máa lọ àtòkò tó o máa rì wàá fi sílẹ̀ òní lọ bí tẹ̀rẹ̀ má ọ ó dùn ó sínú mọ́sálásí lẹ́ni tó ṣe pé ń ṣe bẹ́ẹ̀ ní fi ń ṣe àwọn nǹkan tó bá tọ́lọ́wọ́n bá mu ká máa kí alukur'an ká máa ṣe àwọn sọ̀làwáàtì àwọn ìtọ́jú ara yàn àtàwọn ìtọ́jú náfìlà bákan náà kájá ni tí wọ́n máa ṣe àwọn adkar nínú àwọn mọ́sálásí kájá ni tí wọ́n máa ṣe àsọ̀lẹ́tù fọ́gà wa nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam gbogbo mọ́sálásí láti lè ṣe al-i'tikaf mọ́sálásí yẹn kò bá jẹ́bi tí wọ́n ti ń ṣe jùmọ̀à kò bá sì jẹ́bi tí wọ́n ti ń ṣe jùmọ̀à ṣùgbọ́n ìtọ́ dáa jù kọjá pé i'tikaf wa àfisí mọ́sálásí tí wọ́n bá ti ń ṣe jùmọ̀à nítorí ká bùkátà ti jáde kúrò ní àyè tí wọ́n ti ń ṣe i'tikaf lọ sí mọ́sálásí jùmọ̀à tọ́jọ́ júmọ̀ àbábá wa nínú mọ́sálásí yẹn eléyìí tó ti dáa jù òun náà ní pé gbogbo ẹni tó bá ti ṣe al-i'tikaf kó fi sí oṣù Ramadan pàápàá jùlọ nínú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan torí bẹ́ẹ̀ lànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam máa nínú ìgbésí ayé rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àkọọ́lẹ̀ fi hàn pàànàbì fi ìgbà kan ṣe i'tikaf rí. ní oṣù shawwal ìdí tó sì fà á òun náà ni pé ọlọ́run kádàrá kó lè rí rẹ̀ sí lọ́dún yẹn ní oṣù ramadan san gbèsè rẹ̀ padà ní oṣù shawwal wáyé o tó bá wù wọ́ láti ṣe kan ọjọ́ méjì jù lọ ní ìgbà míì tí è ṣe oṣù nínú mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ o lè kò sí nǹkan gẹ́gẹ́ ti ṣe wá nínú àgbàwọ́ ọ̀rọ̀ wípé Umar ibn al-Khattab radiyallahu anhu ó sọ fún Ànábì sallallahu alayhi wa sallam wípé mo ti tẹ̀lé rí fọ́lọ́ ṣáájú kó tó di pé mo gba Islam rí wípé màá fi òru ọjọ́ kan ṣe ẹ̀rẹ̀tìkáf ní mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ mo sì ti di mùsùlùmí ní ìsìn ṣé kí n pé ìlérí hun Ànábì ni awfi bi nadhrik pé ìlérí tó ṣe yẹn a sì mọ̀ pé gbàtọ́ lọ ṣe sí kì ṣe nínú oṣù Ramadan wáyé o ìwà tó ń ṣe al ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ kò jìnnà sí iṣẹ́ tá à ń gbáyé ṣe kò jìnnà sí à ń rà à ń tà à ń tà à ń rà ọgbọdọ sínú ọ̀rọ̀ rẹ ọ àwọn àánú mọ́ṣáláṣí ó tún máa tajà àwọn fóònù là ń lò là ń fi ń tà ọlọ́run mọ̀jẹ eléyìí eré ló ń ṣe òṣè ká lọ odò ní odò ó ṣe ẹ̀rìtìkáàf ó ń ṣeré nìyẹn ó ń ṣeré nìyẹn torí ẹni tí wọ́n ń ṣe ẹ̀rìtìkáàf wàá ti gbé gbogbo ọkàn rẹ kó nù nǹkan lé ayé bàbá mẹ́kò tó ń ṣe ẹ̀rìtìkáàf ẹ ti fà àwọn ọmọ sí ṣọ́ọ̀bù ọmọ wa ni ẹ bàbá alágbádá tó gbé mọ́tò trọ́ọ̀kì yẹn wá wọ́n ti wá àti mọ́ pàtó ń dá sí ń bẹ̀ because mo ti sí ẹ́ńjìnì yẹn mi ò mọ tó bàjẹ́ ń bẹ̀ ah nǹkan báyìí báyìí ni tó bá ti sí blọ́ọ̀kì ẹ́ńjìnì yẹn ẹ máa kékin blọ́ọ̀kì ẹ́ńjìnì báwo ìwọ tó ẹkọ ní ẹtì káf ẹ jẹ́ kí blọọkì ẹnjì ọfọ múra rẹ lọ́tẹ̀ ńgbà ọba yá ẹ máa padà sí di blọọkì ọmọ ẹnjìnì eléyìí túmọ̀ sí pé ọgbọ́dọ̀ ṣọ́ ara rẹ gidigidi tẹ́nìkan bá kú wọn á gbé wa mọ́tíláṣí tó ń ti ń sẹ̀rẹ̀ tì àwọn ṣe sọlátùl janaza sí lára kò sí tó burúkú kó panu sọlátùl janaza wọn á ní ah! ẹni tó kú yìí tí wọn ti sin ara ẹ̀sìn ọlọ́ọ̀ náà ni àbí òye wa tó bá dán wò ó ti ẹni tí ń ṣe ẹtìkáàfọ̀ gbọ́dọ̀ tẹ̀ lókù lọ síbi tí wọ́n ti sin kọ́lá kò sí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ lọ́ba kú ẹnìkan sáré àárẹ̀ ìlágbára ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ wò nígbà tó ń ṣe ẹtìkáàf ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ wò kọ́lá kò sí bàbá rẹ̀ kọ́lá kò sí ya rẹ̀ kọ́lá kò sí ọmọ rẹ̀ kò sí ìyàwó rẹ̀ eléyà ni yàtọ̀ sáà ti ṣèjáde ìranù ẹnìkan ṣèjáde ó wá sọ pé ìyàwó rẹ̀ wá ń sáré wọ́n wá pè wọ́n ní ìyàwó rẹ̀ ń sáré áá ah, subhanallah kò tí tó lè gbé òun ní tó lè gbé òun kúrò ní jáde tó wọn fi wá wéra ẹ dákun torí tọlọ àdáda lẹ bù èyí tó jẹ ẹsìn lọ ń gbọ́ yẹn tó máa ń ṣe ẹsìká tó ní jáde tó ní lọ bẹ ní kankan wò tó ilé ìjẹba àwọn. bákan náà ọ gbọ́dọ̀ gba àwọn èèyàn láàyè kí wọn máa bẹ ọwọ́ òbí tó ń ti ṣe ẹsìká gbogbo wọn á péjọ tọ̀dọ̀ rẹ̀ wọlé lẹ́yìn jáde lẹ́yìn wọlé lẹ́yìn jáde bàbá ọjẹ bẹ́ẹ̀ gbogbo alálejò máa wá wá pékin ó ṣe ẹ̀tìkáàfù náà ń tan rẹ̀ dànù àwọn tó bá pé ìyàwó rẹ̀ lọ́ba jẹ́ pé ojú ń ro ó ti lọ tójọ́ mẹ́ta lọ́ba wá bẹ̀ ọ́ wò pápápá ó sì ti lọ rẹ̀ kò sí wàhálà gẹ́gẹ́ bí ìyá ńlá wa Sọfíyà ìyàwó ànábì bó ti wá fi ànábì wò ní ìgbà tí ànábì ń ṣe anabi sallallahu alayhi wa sallam àti ìyàwó rẹ̀ yí báyìí pé wọ́n ń lọ lọ́nà ẹni méjì yẹn wọ́n bá tẹsẹ̀ márìn mẹsẹ tẹsẹ̀ márìn bá ẹ ẹ wá bẹ wá ní. wọ́n dá wọn dúró innaha Safiyya ìyàwó mi ni o Safiyya ọmọ ẹsẹ subhanallah ogun ah, ní fọlọ táwọn máa sọ sọkúsọ ń pa anabi ah inna ash-shaytana yajri min ibni Adama majra ad-dam àṣetán ni ń sáré lára èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ sí ń sáré lára rẹ̀ ni tẹ́ lọ tú kẹ̀kẹ́ tì kalẹ̀ pé ọ́ ibi abánabi ló ní ọ̀dá àbí òye ibi abánabi ló ní ọ̀dá kátó apá àwọn akpóròntù àwọn akpóròntù rí sí báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nígbà tẹ́sẹ̀ rí òtí rọ̀ wọ́n tò ìwọ náà tún wá rìnrìn tẹ́sẹ̀ fi rọ́ sọmọ kó ti fún àwọn ẹlẹ́nu sọ́nsọ́ bí ẹnu asírin ó ti fún wọn sẹ́sẹ̀ nìyẹn tiẹ̀ ló kù tí wọ́n máa mú gbọ́ àwọn sọtọ bá fẹ́ fẹnu wa rọ́ọ̀fù fẹnu já géètì wá géètì tó ọjà lọ sí jìnnàjìnnà torí di eléyìí tó bá yẹ kankan bẹ́ ọ wò lásìkò díẹ̀ ìyàwó rẹ ni ẹ ó sì pa ọba pẹ́sẹ̀ dága kò sí nǹkan tó burú mbẹ́. akramakumullah iṣẹ́ ńlá lẹ́ ń ṣe o ẹ̀yin ẹrú ọlọ́run tọ́lọ́wọ́n bá gbà fún pẹ́ńsẹ̀ ẹ̀rẹ̀tìkáàf ẹ má wàá fi nǹkan tí ò sí ẹ má fi bàjẹ́ o à ń ṣe ẹ̀rẹ̀tìkáàf à ń tẹ́bàá. à ń an roka an ń ṣe ẹ̀tìkáàfù à ń nájà ọbẹ̀ à ń ṣe ẹ̀tìkáàfù atarodo ń lọ ra tòmátò à ń ṣe ẹ̀tìkáàfù o nítorí pé gbogbo ń ṣe ti kó nù nǹkan tí ẹni tí ń ṣe ẹ̀tìkáàfù yẹ kó ṣe ẹ̀rí bùkátọ̀ mi ìyàn nìkan ni ọmọ gbé yín jáde bíi mo ẹ̀yin ò lẹ́ni tí ó gbóúnjẹ wá fún yín wọ́n sì ń ta oúnjẹ ń tòsí ẹ tètè lọ wá oúnjẹ ń rà ẹ sì sáré padà síbi tẹ́ ń ti sẹ̀rẹ̀ tì káà ẹ wá dúró sẹ́tí ká ṣe ń di àrò tá a bá fẹ́ tẹ̀ bà lásán àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ká tó dáná kó tó kẹ̀ kómi ó tó di kóhó ká tó da gàrí sí ká tó tẹ̀lẹ́ bà á wàá máa sán bíbí à ní sán àtúbùkátà láti wá mọ́rẹ́ni kéjì sí bọ́bẹ̀ ẹ̀ lánìí bọ́bẹ̀ ewédú àtún àti ewédú lásán tí ẹ bà láì sómi ọbẹ̀ àtún dọ́mi ọbẹ̀ sí abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin gbogbo eléyìí ó ti yọ kú ó ti sọ di ìyọ lọ́wọ́ síbi níbi tó ti ló ń ṣe ẹ̀tìkáf torí di eléyìí ọ̀wọ́ ẹnìkan kọ́dà kó ń jẹun tó fẹ́ jẹun tó bá tètè wípé ẹrú ọlọ́run kan wà tẹ́ ti fi lé lọ́wọ́ pé tó bá ti àsìkò bá àsìkò bá ọba ara ń jẹ wá àsìkò bá àsìkò bá ọba ara ń jẹ wá ló ti dáa jù sọ eléyìí kí ìjọsìn rẹ yẹn kó lè bàa jẹ́ pé orí pọ́ǹjọ́sìn náà ló ti parí ẹ̀ sí wàláhì rọrùn kọ́ wa wá tún wá jẹ́ pé àwọn nǹkan kan tí ò sí ló fi bàjẹ́ mọ́ra rẹ lọ́wọ́ nígbà tá à ń ṣe ẹ̀tìká ẹrú ọlọ́run kan lè wà ń tiẹ̀ tó yẹ pé kò gbẹ́kọ̀ kò sì gbọ́ kìlọ̀ gbogbo ń aláǹtọ́ yìí yọkàn máa gbọ́ sẹ́yìn etí tiẹ̀ ni kò pé kó tún má sòbótó kò pé kó tún má má pariwo kò pé kọ́ mọ́ máa fàdíwọ́ fáwọn ọmọ ìyá rẹ̀ táwọn náà ń ṣe ìtìkáf so ẹ̀yin wàá pàkíyèsí rẹ̀ tí ó bá gbọ́ ẹ̀rọ àmọ́ yẹra fún un mọ̀ ń ṣe ìtìkáf ẹnìkan dà mí láàmú nínú mọ́ṣáláṣí mọ̀ wá jáde sóde mọ́ṣáláṣí pẹ̀lú alukurani lọ́wọ́ mọ̀ ń kà ó ti jáde níbi tó ń ti ń ṣe ìtìkáf inú mọ́ṣáláṣí náà lọ gbọ́dọ̀ wà ìbá ẹ máa ń tẹ́ fi kó aláriwo ń jánu ẹni tó jẹ́ pé ọfẹ́ bẹ̀sì yín jẹ́ máa yín lọ́wọ́ ẹ máa ń tẹ̀ fi pa lẹ́nu má inú mọ́tíláṣí inú mọ́tíláṣí náà lọ gbọ́dọ̀ wà torí tó ń pè ní àlẹ́ẹ̀tìkáàfù ni kọ́lọ̀ wọn bá kọ́ gbà lọ́wọ́ àwọn ẹni tí ń ṣe àwa tá a lè ṣe ọlọ́run dákun ràn náà lọ́wọ́ láti rí àwọn tí olóore ṣe tí ládàá tiwa náà ò ní dínkù sí tiwọn. aqulu qawli hadha astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وبعد علي رمضان النبي صلى الله عليه وآله وسلم أسي زكاة الفطر أسي لنا لوري بوبوتو لوري تلام مسلمين لقمي باتي وباتي جا مسلمين أنا يا لولي لوري رأي قال يا زكاة الفطر zakatul fitr májẹ̀mú rẹ̀ ni al-islam wal-hayat kó jẹ́ pé mùsùlùmí ni ọ́ kó sì jẹ́ pé wà láyé láàyè títí ìgbà tó rùn tí ó fi wọ̀ ní ọjọ́ ọdún kọlà gbogbo ẹni tó bá wà láyé títí ìgbà tó rùn fi wọ̀ lọ́jọ́ ọdún kọlà tó sì jẹ́ mùsùlùmí zakatul fitr ti jọra yàn lórí rẹ̀ yálà o lè se Ramadan àbí òtí ẹ̀ lè se látàrí ìdíwọ́ kan bí àwọn arúgbó abẹ́ni tí ń ṣàárẹ̀ abẹ́ni tó dálẹ̀ abẹ́ni tí ń rema àbí olóyún se Ramadan látàrí ìdí kan àbí dìmì na kọ yọ zakatul fitr zakatul fitr yìí ohun tí a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà múdù mẹ́rin láwọn oúnjẹ wóró àbí gbogbo oúnjẹ tó bá ṣe wọ̀n pẹ̀lú múdù múdù kan òun náà ló ń tó ṣe déédéé ẹ̀kúnwọ́ àtẹ́lẹwọ́ méjèèjì àtẹ́lẹwọ́ tẹni tí ọwọ́ rẹ̀ ò tóbi jù tọwọ́ rẹ̀ ò sì kéré jù láì jẹ́ pé a ọwọ́ yẹn pẹrẹsẹ jù a ti fún pọ̀ pípọ̀ jù so á tẹ ọwọ́ méjèèjì á gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ohun tá a bá dà tí tó bá fi kún òun là ń pè ní múdù kan irú rẹ̀ mẹ́rin láwa máa yọ fihàn kọ̀ọ̀kan hadithi abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́nàbí sallallahu alayhi wa sallam wọ́n ṣe zakatul fitr lọ́rùn ẹ̀yàn lórí gbogbo mùsùlùmí o sọ́ọ̀cún àbí sọ́ọ̀cún min múdù mẹ́rin ti dẹ́bínù awsa'an min sha'ir àbí múdù mẹ́rin tọ́ka bàbà tó tóbi ẹ̀gbà wa mi tún fi hàn wá kíkẹ́ wọ́n tún yọ zẹ̀bíìbù bẹ́ẹ̀ wọ́n yọ alikama bẹ́ẹ̀ wọ́n tún yọ wàrà tí wọ́n ti sátọ́ gbẹ wọ́n yọ náà bẹ́ẹ̀ èyí tó túmọ̀ sí pé eléyìí tó ṣe pé ọwọ́ pọ̀ páà máa jẹ ní àwùjọ wa ọ̀ràn yẹn ní zakati jẹ́ lórí gbogbo ọkùnrin àti gbogbo obìnrin tó jẹ́ mùsùlùmí ọmọdé tàbí àgbàlagbà ẹni tó jẹ́ ọmọlúàbí tàbí ẹni tó jẹ́rú pẹ̀lú májẹ̀mú kó jẹ́ mùsùlùmí ànábì ti pa láṣẹ pé ká máa yọ ṣáájú ká tó lọ sí Eid ṣáájú ká tó lọ sí eid láti yọ láàárọ̀ ẹni bá yọ tiẹ̀ lọ́dún kọlá kò burú torí pé nǹkan tó bá ti súnmọ́ nǹkan kọ́ gba ìdájọ́ nǹkan yun kò léèwọ̀ kí wọ́n ló dé táwọn yọ zakatul fitr anabi sallallahu alayhi wa sallam wọ́n fi yé wa wọ́n ní sẹ́rí zakatul fitr ta ní kẹ́ yọ yẹn يوم máa jẹ tuhratan lis للمسكين يوم tu'matan يوم miskin وتوس máa ما ní tí كي كي fọ ìwọ tó ṣe sùyàmù má torí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn àṣìṣe wọn tún wà tí ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ nígbà tó ń ṣe sùyàmù yẹn tó bá yọ zakatul fitr Ọlọ́run fi fọ ọmọ kúrò nínú àwọn àṣìṣe wọn. àmọ́ àǹfààní mi nídàkejì onípò ń jẹ ní fáwọn aláìní aláìní anábì tún sọ náà àdìsí kan ó ní ọ̀gọ̀nùhùn àní so ẹ̀rì yẹ̀wùmọ̀ èdè ẹ̀rọ wọn lọ́rọ̀ kúrò ń bi kí wọ́n máa wá tọrọ jẹ lọ́dọọdún torí ẹ̀ ara àǹfààní tó tún wà nù yọ zakatul fitr nù akramakumullah oúnjẹ wọn mà ní ká yọ o kì í máa kúkú oúnjẹ òun náà ló fi yọ zakatul fitri rẹ kìí sowó rárá o oúnjẹ yín gbogbo ń tó bá ti ṣe wọn ní múdù tó bá ti ṣe wọn múdù bi ìrẹsì bi àgbàdo bí ọkà bàbà bi jéró bẹ́ẹ̀ ni bí alikama bẹ́ẹ̀ ni bí gari kọ́lá kó ṣe sẹ́mọ́vita lọ fẹ́ yọ fún yàn sẹ́mọ́ kó ṣe bẹ́ẹ̀ ni tó bá pé lùbọ́ ni ló fẹ́ yọ fún yàn ó ṣe wọ̀n múdù yẹn kó pé mẹ́rin pérépéré tó bá wá yọ zakatul fitiri rẹ tó yọ kò burúkú tún bùn ẹni tí ọyọ fún kò bùn lówó gẹ́gẹ́ bí sàrà àtinúwá àmọ́ kò wá yọ lówó àyọ̀dànù nìyẹn o kò yọ zakatul fitiri rẹ lówó àyọ̀dànù nìyẹn oúnjẹ lànà bìíní ayọ̀ máa wulẹ̀ tán ara rẹ jẹ kó máa gbọ́pọ̀lọ́ ara rẹ gbóná dànù kó máa sọ pé aláìní bùkátà owó jọ oúnjẹ lọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni tí ọlọ́gbọ́n àbọ̀ lọ oúnjẹ lọ́lọ́run bá ní kí wọ́n yọ ẹni ẹ bá wá yọ oúnjẹ fún tó bá wù kó fi ṣe ráìsì ní ìsinsìn bẹ́ẹ̀ mọ iye tí wọ́n ń ta kóńgò rẹ̀ ẹnìkan wá gbé zakatul fitri tiẹ̀ tìyàwó tọ́mọ rẹ̀ bíi mẹ́wàá ó gbé jáde ní ráìsì ó gbé fún ọ ẹ nǹkan ti kúnlẹ̀ wà nìkan tí gbé gbogbo eléyìí fún à nǹkan ti tẹnu rí fún ọ nítorí pé ráìsì ní ìsìn olówó ń sá fún káńsẹ̀ tí ìsọ ẹni tó kù díẹ̀ káàtó fún bẹ́ẹ̀ náà ni gàárì wọ́n ní kò sí tọ́gan lòun náà bá dé báyìí gàárì náà ti wọ́n kọjá fi kí á gbogbo etí agbára rẹ̀ bá ká òun náà lọ yọ ní zakatul fitr akramakumullah ẹyin ọkọ ọ̀rọ̀ oríṣi méjì ló wà nípa tàwọn ìyàwó yín sẹ́yìn lẹ́yọ̀ fún wa ni àbí àwọ̀ yọ̀ fúnra rẹ̀ tó bá lówó èyí tá a sà lẹ́tà nípa ẹ̀yìn lẹ́yọ̀ fún ìyàwó yín ẹ bá ìyàwó yín yọ àwọn ọmọ yín à eléyìí nọ́mbà tíláìsì lọ́ba dé o ẹ̀yìn lẹ́ẹ̀bà wọn yọ ọmọ tí ò tí ì dówó ni àmọ́ ọmọ títí ń ṣiṣẹ́ títí ń rówó òun kọ́ dá tiẹ̀ yọ o kọ́ yọ fúnra rẹ̀ kó tún yọ fún ìyàwó rẹ̀ onídìíkẹ́ máa sábàyà gbàgbà pé èmi ń bàbá rẹ wọ́n bọ̀ yọ ọmọ ti lówó ẹ dákun bọ́mọ ẹni bá tó lọ́kọ àjọ lọ́kọ ẹ ṣe bá yọ tẹ bá wọ sàárì tó eléyìí túmọ̀ sí pé ẹni tọ́lọ̀ ti fún ẹjọ́ yọ fúnra rẹ̀ ẹni tí ò tí ì níyọ ẹ bá yọ ọmọ ọ̀dọ̀ yín ẹ̀yin lẹ bá yọ àwọn ọmọ yín kéékèèké àti tó dàgbà tí ò tí ì lówó ẹ má bá wọn yọ ọmọ tó wà nínú tí wọ́n lóyún rẹ̀ ẹ ní bá yọ o tí ì jẹ́ èèyàn tí wọ́n bí tó ń gbà wọn bá tó bí wọ́n bá sì bí ṣáájú kó tó di pòrùn wọ̀ lọ́jọ́ ọdún kọ̀la ńlá àbáyọ. Uthman ibn Affan radiyallahu anhu òun la gbọ́ pé ó ní kí wọ́n yọ zakatul fitri fóyún tó àwọn olùmọ̀yókù àwọn takò torí rẹ̀ àní yọ fóyún torí ẹ̀ ìyá kan náà láwọn yọ rí àwọn ọmọ kọ́mọ méjì lọ́wọ́ àná ọ̀kan làwọn yọ bóòlù àwọn tí wàá ṣe tá lọ́kàn náà ẹnìkan kan ọ̀bẹ̀yìn dàrí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. torí ẹ wọ́n wá ti wá fún wọ́ ìwọ òsì ní tó fi yọ tẹ́lẹ̀ fún ọ tó fún ọ ẹ ti wá yọ ìtẹ́fẹ́ lò fún jẹ lónìí kéde ni ẹ kójọ́ léyìn kójọ́ oúnjẹ tẹ́ jẹ fọ́dún kan o ó ní ẹ̀rọ wọn lọ́rọ̀ kúrò ń tọrọ lọjọ ọdún lọjọ ọdún lomi yóò gba fitiri èèyàn bíi yóò wá sínú yàrá kan ó sì kún àkúnṣẹ́dànù àkúnṣẹ́dànù bẹ́ẹ̀ làgbàdo ọmọ ṣẹ́dànù ráìsì ọmọ ṣẹ́dànù ó sì mọ̀ pé àwọn èèyàn pọ̀ ládùúgbò yín tí à ń jẹ pín fún wọn òun kò kalẹ̀ nìyọ́ wa ti pẹ̀lú àgádágodo torí kọ́mọ àtìyàwó kọ́mọ bàrá yìí débẹ̀ ìkàmátù ìwọ náà bàbá lè máa mú wọn ń kójọ fún ọ kèé sì wọn fún ọ kèé sì nìkan wọn fún tí wọn bá já láìní mú ètò nbùkátà ń bẹ ẹ pín yòókù fáláìní tó wà nù àwọn jàmáà tí wọ́n á mọ́sálásí torí pé ẹni tó gbé wá fún ọ òun wò pé wọ́n lọ dá àwọn ẹni tí ò ní màjò ń lọ ẹ pín fún ẹ dáwọn náà rí tọ́ba ti wá fún wọn ní ntọ́pọ̀ ju ń tẹ́ lé ti tó ń jẹ òní lọ yọ zakatul fitiri tiẹ̀ náà ń bẹ ẹ mọ́ta ní tẹ́sí máa yọ zakatul fitiri sẹ́yìn bá ti ní oúnjẹ tẹ́ lé jẹ lónìí ntó lé sóúnjẹ tẹ́ ẹ lè jẹ lónìí láti máa yọ zakatul fitr léṣe pé oúnjẹ oṣù kan oúnjẹ ọdún kan tó kálukú kó kalẹ̀ wọ́n tún máa béèrè pé ẹ dákú sí ọ̀kadà làwọn ń ṣe táwọn lè máa yọ zakatul fitr ó ní yọkí adúrò owó tó ń pa adúrò owó tí òun fi ń jẹ ń jókòó kan gan ó ju tó fi yọ zakatul fitr lọ àbí talẹ̀ ń tó lè gbọ́ lọ́kadà ṣe díje níbi tẹ́ bá ti fẹ́ jẹ́ ńlẹ̀ oúnjẹ ó lè pé kí wọ́n fún ọ ele lo wọn ní one fifty one fifty sọ kó di three hundred yọọ ni ele lo lẹ gẹran one hundred hundred naira ẹwà mẹ́wàá wa wọn wà bí ọkọ ni ẹran mẹ́wàá ìṣù ya méjì sọ pé ó ti di one thousand three hundred naira ẹ lápò èlò lọ yọ zakatul fitr èlò ló fi yọ zakatul fitr tọba bọ ọlọ́kadà ṣèdíje ń bí afẹ́fẹ́ yà wò ó fìdí rẹ̀ mí ni àti mẹ́lẹ́ yìí ti pẹ́ láti gbà tá a wà nílẹ̀ Haúsá pé kíni ilé oúnjẹ tí àwọn ọlọ́kadà bá fi ṣe ibùdó bíi táwọn ti ń jẹun tí wọ́n dire ni àwọn máa jẹun sóni ọlọ́kadà lọ́daràn ẹni tí ń wà ó ń gbádùn so ìwọ tí wọ́n bá wọ̀ kadà wọn aláwọ̀ máa fi iye báyìí jíṣẹ́ àbí òye wa ó lè ní wọ́n mú un látàárọ̀ tí ó sì dínà kọ́jú oúnjẹ gbèsè tó ń torí di ẹlẹ́ ọyọ zakatul fitr má tán rẹ̀ dànù aláàrùn kan yọ owó tó ń pa kó tètè máa dájọ báyìí ọyọ zakatul fitr tọ́wọ́ bá ti wá yọ tọ́wọ́ fi lè ṣe salatul eid kò lè jẹ́ zakatul fitr máa o àmọ́ gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tọ́wọ́ bá wá yọ lásìkò tó ti kọjá ìgbà tá a ti ṣe eid tààrà lásán lọ yọ torí ẹ ẹ jẹ́ ká mójútó ní tí ní ká ṣe kọ́lọ́n ẹlẹ́dàá wa kó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa wáyé o zakatul fitr tẹ́rí yẹn. ó ṣeé ṣe kí wọ́n yọ kọ́ ọmọ mẹ́ni tó gbé fún ó lè gbé wá sí alimadina bíi àwọn òpin fún àwọn aláìní lọ́tún á pin fún àwọn aláìní lọ́sì àti pé láàárọ̀ ọjọ́ ọdún yẹn pẹ̀lú ògùn ọlọ́run wọn náà lè wá wòran lajinatul birr tí wọ́n máa ń pín oúnjẹ fáwọn ẹni tí wọ́n máa ń gbóúnjẹ ń bì lóṣooṣù wọ́n ti dúró láàárọ̀ ọjọ́ ọdún yẹn láti tẹ́wọ́ gba gbogbo zakatul fitiri tẹ́ bá fẹ́ yọ kẹ́ ẹ gbé kalẹ̀ ẹni tí ó gbà náà bẹ́ẹ̀nbẹ́ tí ó gbà ní yàjóyàjó inú tiẹ̀ náà dùn wípé kó ṣòfò torí ẹ wò báyìí nìsín kápẹ́ mi ti yọ zakatul fitiri mo wá gbé fẹ́nìkan pé ẹ bá ń gbé fẹ́ni tó ní bùkátà ẹni tí mo wá gbé fún yẹn kọ̀ wá gbé jíṣẹ́ àfi lẹ́yìn ìjọ ọdún ó ṣe lófò kò jẹ́ kọ́ bọ́ sí ma òun gangan ló gbégi dá mi lẹ́yìn ọ̀rùn torí gbásìkò tó yẹ kó ti gbé fẹ́ni tí ó gbé fún ó ti jọ kọjá irú eléyìí ní ìsinyìí báyìí ìwọ gbé kálí ọpẹ yìí dà ó gbé fún ìyàtọ̀ yẹ kó gbé fún sọ àmẹlẹ yìí tó ń bá ti ń gbede ẹni tí ó gbà òun náà ti jókòó ń bẹ ń retí kó gbede torí ẹ tó bá ti jọ ọdún yẹn ẹni tí ọba ń wábi tó ń gbé lọ tí ò rìn alimadina retí rẹ ẹgbẹ́ wa lẹtinatul birr ló fi jẹ́ pé tó bá di ìparí uh, Ramadan lọ́jọ́ ọdún àyè sábà tún wówó kó kalẹ̀ mọ́ pé kí wọ́n fi ránjẹ fáwọn ẹni tí a fẹ́ gbé fún oúnjẹ tí àwọn èèyàn bá gbé wá yẹn ní zakatul fitr òun náà là máa pín fáwọn èèyàn lọ́jọ́ yẹn ọlọ́run ẹlẹ́dàá yọ ọ̀ràn gbogbo wa lọ́wọ́ láti lè rí ní tá a fi ṣe tá a bá sì tún ṣe ọlọ́run ọba ò ní kọ́ tì sí wa lọ́wọ́ yọ gbà lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa. akramakumullah tọ́ba tí wàá sọ fún wa lálẹ́ ọdún kọ̀la pé wọ́n ti rọ́ọ̀sù ọ̀la lọ́dún gbogbo mùsùlùmí pátákáfà ẹ gbọ́dọ̀ fi ìdùnnú yín hàn o kẹ̀sì dúpẹ́ fọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lórí oore ńlá ìdẹ̀ra ńlá ilé ìtọ́lọ́run ọba ṣe fún yín nítorí pé ẹ̀yin nìkan kọ́ lẹ rí ìbẹ̀rẹ̀ Ramadan tọ́lọ́run wá kádàrá pé kẹ́ rí parí rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà wa nínú Islam tá a jọ bẹ̀rẹ̀ Ramadan àwọn ẹlòmíì ti dára lẹ̀ wàláhì kò wù àwọn náà káwọn parí Ramadan wọ́n ti dára lẹ̀ nítorí alọ́sídánilẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam wá sáré ó ń gbé dáadáa tó fẹ́ ṣe fún wọ́n sáré gbé lọ síbi tí bàbá ń gbé ìgbà tí yóò fi dán ọkọ̀ tó wọ̀ ni wọ́n ń kánjú pé tó ń bá ti gbé dáadáa yẹn fún bàbá kó wọ́n sáré máa bọ̀ wá fi dánilẹ́kọ̀ọ́ tàwa sí ìgbà tí ó fi dán subhanallahi alazim ọkọ̀ ní accident lọ́nà arákùnrin yìí báyìí ọba bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ bọ́sálùkì yá allahu akbar. ọmọdé kékeré ni wọ́n pè wọ́n sì ní ó ní ìfẹ́ súnà dọ́bà ó nífẹ̀ẹ́ súnà dọ́bà wọ́n á ní ọlọ́run ọba òní kó lè là nínú ìjàmbá ọkọ̀ tó wọ́n ojú ọ̀nà lẹ́mí rẹ̀ ti bọ́ ọlọ́run dákun bá so arákùnrin yìí lórúkọ Lukman. bóyá the young boy ló kọ ọ̀nàgídé tí wọ́n ń pè tí ń bá gbàgbé ọlọ́run dákun bá wa foríjìn bá wa bá wa gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹrú ọlọ́run náà bẹ́ẹ̀ náà ló ti pé wọ́n ti bá kú wọn pàdé nu rọmọdọ́nà yìí àwọn náà lérò pé rọmọdọ́nà ò ní parí báwọn láyé ṣùgbọ́n tọ́lọ́run ti ká wọn kó lẹ̀ àwa náà ní sísá àmà bá dìjọ tí rọmọdọ́nà parí àmọ́ tọ́lọ́run bá wa sọ orí ńlá yìí fún ọ wípé ọbẹ̀rẹ̀ rẹ̀ lálàáfíà ọlọ́run tún ní kó parí rẹ̀ lálàáfíà wàlá orí ńlá lọ́lọ́run ti fún ọ orí ńlá gidigidi ó ní màá lóore nígbà tó bá wọ ẹni tó jẹ́ pé ẹjọ́ bẹ̀rẹ̀ kò sí má nígbà tó bá wọ ẹni tó ti pé ń bẹ lánàá lónìí wọn ló ti kú torí ẹ̀ adùpẹ́ fọlọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí pọ́lọ́n bá ní kárí ìparí Ramadan ó ṣàánú wa ó kà wá kọ́ kan nínú àwọn ẹni tó ṣẹ́kù. á fi ìdùnnú hàn ó ti máa fajúro bàbá gbogbo àdúgbò ló ti dọ́ ọ mà yóò sunu dúdúdú níbi ẹni tí wọ́n sópa nonsense ọjọ́ tí kórìíre ó pé tó ti sọ pé rọmọbọ́ọ̀nà tán kó kó tújú ká ojú rẹ gan gbà pé nǹkan lónìí torójú máa ti wá ń kókó téèyàn bá ní kó ìgbà tí lọ nǹkan láyọ̀nù tó tí wọn ò tí ì sọ sómi sẹ́mi pé máa ń sòro tú wọ́n wá sọ sómi tó bá pẹ́ lómi yóò tú ká náà ni jẹ́ kí inú rẹ̀ ó dùn jọ ọjọ́ ọdún lónìí torí pọ́dún kọ̀ọ̀la náà ó ti gbàdájọ́ ọjọ́ ọdún á ti wá bẹ̀rẹ̀ sí ní wí àwọn gbólóhùn ńlá yẹn láti ọdún kwàrọ̀ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah. الله أكبر الله أكبر ولله الحمد أما وأما بون سكي ẹ̀yin ọmọ gbóhùn sókè lọ́nà tó pẹ́ ntọ́ bá gbọ́ yóò fi rántí pé ah ntọ́ yẹ ká máa wí nù. láti inú ilé yín nítorí pé ìyàwó yín náà ń bùkátà kẹta jí ọmọ yín náà ń bùkátà kẹta jí ọ̀rẹ́ yín ọmọ ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam wọ́n ń bùkátà kẹta wọn jí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah. الله أكبر الله أكبر ولله الحمد أرأينا لا ما ويو títí tí lọ ọlọ́run fi má nígbà tí bá mọ́ ní àárọ̀ ọjọ́ ọdún akramakumullah mùsùlùmí ọwẹ́ ẹ wẹ̀wẹ̀ ọdún ẹ wẹ̀wẹ̀ ọjọ́ ọdún kò sí wẹ̀ àníyàn o a tún nítorí kára wa kọ́mọ́bà máa ṣe dá kọ́mọ́bà jẹ́ pé èérí ara wa tó ti gírísì yóò gírísì máa sọ wáńjọ ọdún afẹ́ fi kankan gbóra dáadáa atọ́sẹ́ ẹ̀yẹn kọ́kọ́ wẹ̀wẹ̀ tọdún náà pàtẹ́ bá wà wẹ̀ tán ẹ̀ wá wẹ̀ ọṣẹ àti kankan yín kẹ́ wá sọ́ra fún kọ́wọ́ yán kábẹ́ yín nígbà tẹ́ ń bá ń fi kankan àtọ́sẹ́ wẹ̀ torí kálù aláyún lè bá wúlò fún sọ̀lá tòlá yìí àmọ́tọ́wọ́ yín bá ti kábẹ́ yín pínrín àjẹpẹ́ tún àlùwàlá sẹ́nu kẹ́ ẹ tó máa lọ sí Eid. ní ọjọ́ ọdún à ń fẹ́ kọ́ ẹ pé mùsùlùmí ẹ wọ aṣọ tuntun gbogbo ẹni tọ́lọ́run bá bá bò láti rí bẹ́ẹ̀ ẹ dá aṣọ tuntun fọ́dún nítorí pé lẹ́yìn ó ń bẹ́ẹ̀ pẹ́ ń fi ìdùnnú yín hàn fún oore ńlá tọ́lọ́run bá ṣe fún yín wọ́n kì í wọ sọ́nù sàárè wọn kì í wọ sọnù sáré kò sì sásọ kan tó wọ ọjọ́ gbẹndà kìyàmà tó bára tó bára wa níbi tó dáa torí ẹni ńgbà tí fún ńlá wa pé òwò ni wọn gbé wa dìde gbẹndà kìyàmà ń gbogbo kọ fún wa padà àyíṣà wa sọ pé atọkùnrin atóbìnrin wọn wà tí wọn ò ní máa ara wọn anabi ni èyàn dilẹ̀ lórí pé nìkan sì dilẹ̀ ó dilẹ̀ lórí pé wèrè kan kò sásọ lára rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ìdíkọ̀ ẹnu ni tani ń wò di ẹnìkan nítorí dé báwo ti kọjá gbogbo eléyìí. torí ayé wọn ti máa wọtọ ẹlòmíín kan dá sọjọ ní ilé ní bá a lò àwọn aáyán wọn ń yàgbẹ́ sí ni èkúté àwọn náà ti sọ di ilé ìgbàlẹ̀ wọn tún tọ̀ sí gbà mí máa wọṣọ rẹ dákú máa wọṣọ rẹ ẹ́n ńgbà tó ṣe pé gbogbo nǹkan ò tí ì sẹ́nu rẹ̀ èrè bó sẹ́nu rẹ̀ náà ló fi dá sọ dákun máa wọ́ sọ́jà rí sẹ́ńjọ́ tó bá kún ọ́ apasọ sí ọlọ́run wọ́n mọ̀ á yín rẹ pé ẹ̀rín lórí kù láyé tó bá sunkún jáde ńkọ́ tó bẹ́ẹ̀ rẹ náà yìn náà ni. so torí di eléyìí báyìí Islam ó ní kó lontó ní lontó níjọ asọtọ ẹ pé tó bá filẹ̀ àwọn ọmọ rẹ ò ní wọ̀ gbogbo asọtẹ́yìn gbé gẹ́gẹ́ o tó bẹ́ẹ̀ yín náà ti ṣe fún bàbá yín ẹni tí bàbá rẹ̀ ti kú ẹ ti ṣe fún bàbá yín ẹ̀yin obìnrin ẹ̀yin náà ti ṣe fún ya yín gbogbo àwọn aṣọ tó jẹ́ tìsàlẹ̀ àpàtì tàwọn òbí wa tọ́wọ́ kángun sọ́dọ̀ wa ń gba bàbá kú tá a jogún rẹ̀ tẹ́lẹ̀ wọ̀ ẹ̀yin ọmọ sọ pé àwọn bàbá bàbá mà ní wọlé aṣọ àwọn màmá màmá mà lé ẹlòmíì kó ó di ìyànà afọ́jú aṣọ tí bàbá ń pọ́nlé ní ń pin fáwọn afọ́jú ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ dákùn tètè wọ nǹkan rẹ kó tó di ìyànà afọ́jú so eléyìí túmọ̀ sí pé wá aṣọ rẹ kọ́ dá ẹ̀hẹ́ bọ́bá sì dọ̀tí ẹ̀fọ́ ẹ̀ tún lọ torí bọ́bá tún dijọ́ mi á tún wọ̀ ọ́ ayé náà láti wọ̀ wọ́n ń wọ̀ nù sáré ẹ̀rí tí mùsùlùmí bá kú ni aṣọ tá a fi sí láàánú ìbora ni bó sì jẹ́ obìnrin ẹ̀hẹ́n bùbá ìlọ́ọ̀dì ẹ̀hẹ́n tá a fi bò lórí ìbora méjì bàṣíkẹ́ nọ́mbà lọ́ba tán akaramakomola ẹja gbìyànjú láti jẹ pé awọsọ tó dá ní ọdún ẹlòmíràn tún wọṣọ bíi mẹkọ tí wọn pè pé kọ wá wo tirẹlà tó takú sọnà <laughs> níjọ́ ọdún subhanallah wá aṣọ tó dáa jáde kó fi lọ́fíńdà tó dáa kó fi sára kọjá pé bàbá ti jọ ọlọ́kan àfà táì dé gbogbo ẹ̀ wọ́n bọ̀ lọ́fíńdà bọ̀ náà ẹ̀yin ọkùnrin ni ẹ o yàtọ̀ sáwọn obìnrin àwọn obìnrin bẹ́ẹ̀ máa múra dáadáa bá fẹ́ jáde máa ń gbé yín wọ̀ pamá gbọ́ pamá irú rẹ̀ náà lẹ́tùn ṣe ń káwọn náà wá máa wọ pé àyà ah, ah, mi kan náà ìwọ lọ dá tó báyìí bẹ́ẹ̀ ni bóde kọlá tẹ ń baka ẹyin ìyá tẹ ń gbọ́ láhàn ẹ rí i pé ọpọlọpọ àwọn obìnrin tó wà nílé ọkọ àwọn ìmúra wọn fa bóde kọlá ni bá olóko fọ pé ìwọ ni àbí wọkọ èmi ni àlàkẹ́ rẹ náà ni àlàkẹ́ ti múra fara yìí torí di eléyìí báyìí obìnrin ọkọ yín lẹ́ẹ̀ máa múra fún dáadáa tẹ́ ro dẹ́dẹ́dẹ́ dákan dúdúdú tó náà fi ní wò ta ọ̀wá lé ọkọ̀ bọ́ọ̀tà wọn á ń pariwo ẹgbà mí o tani mọ́ sẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ra rẹ. ọba ti tún lé ọkọ rẹ sí ọkọ rẹ ò ní rẹ lómi ọjọ́ bá ń torí ẹ akramakumullah ẹ máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd tábà ti dẹ́ ẹ̀ẹ́d ìdí yẹn náà ẹ ní yé wí bẹ́ẹ̀ títí tí lè má mọ̀ fi dé tí lè má bá ti wá dé ti parí wí tá bá ń eléyìí ni tá a bá ti ṣe ìd ó ti parí ní wí gbólóhùn yẹn má. wáyé o a dé ìd ń a sì sọ láti wá méjì allahu akbar méje ní ní tá a gbà lọ sí eléyìí ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kó jẹ́ kí ciidi náà kó bá wa láyé kó bá wa láàyè kó bá wa nídẹ̀ra ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa kó gba sùyàmù ramadan lẹ́sìn lọ́dọ̀ wa ìdúró sẹ́sìn fọlọ́n lóru ramadan ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa gbà lẹ́sìn lọ́dọ̀ wa má kankan nínú rẹ̀ lù wá láyà ọlọ́run ṣàánú wa ọmọ bá ti ṣe lẹ́tọ́ ọlọ́run dákun má fi iná jó wa ọlọ́run dákun má finá jó wa ọlọ́run dákun má ti wá lọ́ máa ná má ti kọ́ máa ná jáde lára wa gbogbo àwa àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn òbí wa àtàwọn ọmọ ẹ̀yà wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ ọlọ́run dákun ọmọ àlìjánà ni kò ṣe wa ọlọ́run dákun ọmọ àlìjánà ni kò ṣe wa wàyí o ìdí wa ti almadina pẹ̀lú ògo ọlọ́run á ìdí náà níbi tá a ti máa ń ṣe níwájú industrial estate níwájú industrial estate à ń sì fẹ́ kí ìdí yẹn kọ́ wáyé lọ́dún yìí láago mẹ́jọ àbọ̀ pẹ̀lú ògo ọlọ́run aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ká ti wà níbẹ̀ ní sẹpẹ́ kọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó ṣe ní fún wa so ẹni tí ò bá má bẹ̀ tẹ́ bá ti dé mọ́ṣáláṣí bí wọ́n máa gáìdì yín ọ̀nà tẹ́ gbà tẹ́ fi débẹ̀ níbi tí wọ́n pè ní testing ground níwájú industrial estate tó kọjú sí ibi táwọn civil defence táwọn wà lódì kejì rẹ̀ ọlọ́wọ́n bá bẹ̀ ọ́ wípé oṣù Ramadan eléyìí tó fún wa rí lọ́dún yìí má ṣe ní àrímọ fáwa nínú ìgbésí ayé wa o ọlọ́run já tún rí àwọn Ramadan míì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kọ́ wa jẹ́ ká máa bẹ lálàáfíà àti nínú dẹ̀ra ní gbogbo ìgbà tí àbá máa bẹ láyé wa ọlọ́run ẹlẹ́dàá wa foríjì gbogbo àwọn òkú mùsùlùmí àwọn ẹni tó yẹ pé nígbà tí wọ́n wà láyé wọ́n sìn wọ́n ọlọ́run ọba níwọ̀ nìkan wọ́n sì gbà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé ìránṣẹ́ Ọlọ́run ọba ni Ọlọ́run forí jìn àwa náà dákun kẹwa táwa náà bá di ara alẹ̀ Ọlọ́run ṣe sàárè oníkálukú wa lábàtà kan nínú àbàtà aljanna Ọlọ́run má ṣe sàárè wa ní ihò kan nínú ihò náà káwa rántí pé bí Ramadan ti ṣe ń lọ sópin yìí báyìí ó ń bẹ nínú àwọn àjọsìn eléyìí tó yẹ kí ó tún pọ̀ ní ṣíṣe gbọ́wọ́ wa ká máa ṣe àsọ̀láàtù lọ́pọ̀lọpọ̀ fọ́gà wa anabi wa Muhammad صلى الله عليه وآله وسلم torí pé ọlọ́run àti àwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà máa ń ṣe àsọ̀láàtù yìí fún ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن, وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى